sẹ́yìn lọ́kọ́ fẹ́ jẹ mò ní wọn lè gún àbórun lọ́kọ́ lọ́ọ̀yà mò ní wọn ò ṣe kí ni ìrànlọ́wọ́ mo fẹ́ kọ́ ọ sọ alábùkù. ìyálé aláwòkù ah. èwo lẹjọ́ yín ìyálé aláwòkù èwo lẹjọ́ yín àwa lọkọ fẹ́ àwa lójú ọkọ ah. àláwa lọkọ fẹ́ àwa lójú ọkọ ìyálé aláwòkù èwo hmm. lẹjọ́ yín. <laughs> ìyàwó aláwòkù ó ti fẹ́ rí mi fún o hmm. ìyàwó aláwòkù o ti fẹ́ rí mi fi èmi rẹ kọ́lẹ̀ gbé mi àti ìyá rẹ ni ìyàwó aláwo o ti fẹ́ rí mi fi tẹ́rí tẹ́ ẹ̀ bá fẹ́ rí wèrè ẹ sọ́ra yín o ẹ má ràn mí lọlé o ẹ má ràn mí lọlé o. <laughs> ẹ káàsán o. ẹ wọlé ẹ òrùn yà wá mú kọ́ yìí ẹ wọlé ìgbòlé kọ́ ẹ̀kọ́ yín kọ́. ẹ pàdé kìsìlẹ̀ lọ́dọọdọ iná ló ń wò ó ẹ pàdé rẹ̀. èmi ló lóhùn. bẹ́ẹ̀ ni. náà ló wá ní pàdé ìwò.

Ìdákun dákun àjíká ò ní sọ̀fọ̀ má pariwo lémi lórí torí ọlọ́run. Wàá mariwo òṣìṣì ẹ̀rọ kí ló fẹ́ máa pàṣẹ bá fẹ́wọ̀n náà lẹ́yìn ẹ̀mọ́. Ìdákun jẹ́ rí wọn bá sọ̀rọ̀. Ẹ̀nà làá sọ. Àbíkẹ́ dákun má ṣe pariwo lémi lórí o ọmọ ẹ̀yìn rẹ lórí ọ̀yà àbíkẹ́ nítorí ọlọ́run ọba má ṣe ké. èmi ò wá máa kíkẹ́ ẹ̀kú. àbíkẹ́ ọmọ lọ́yọ̀mọ̀ ọkọ̀ máa jẹ́ òwúyọ̀mọ̀ lẹ́nu. ìjọba ń gbá mú. ọmọ àjọ wúyọ ọkọ lẹ́nu ìgbẹ́mú rẹ̀ dání wò mú. àbí kẹ́yìn rẹ̀ ló lọ. ìtí mo fẹ́ kó mọ̀ ní wípé bẹ́yìn ẹni bá rọ̀ ni wọ́n fẹ́ nílé ní. àbí kẹ́ ọmọ lọ́yọ̀ mọ̀ kọ́ ọmọ àjọ wúyọ ọkọ lẹ́nu àrọ́mọdọ́mọtẹ̀là tí bẹ́ẹ̀ lálẹ́ jẹ́ tọ̀yọ̀ bàbá rẹ lónìí káwọ́ sọ kágbẹ́sẹ̀ kó yẹ ni ọmọ àjogún ọkọ lẹ́nu sọ́ọ̀mà pọ̀ dúró lé ní. ọ̀rí dákú máa mọ̀ ké o ẹ̀yìn rẹ lórọ̀ ẹ̀fà àmọ́ra yẹn lórọ̀ àlàkẹ́ o kúlódò ọmọ àtẹ̀lẹ́ èmi lélẹ́rìí mi ò ní. ẹgbẹ́ ìwọ ọmọ olùwẹ̀ ìyálé sábà sábà kú ògògó ọmọ ọmọ abẹ́rẹ́ ẹ̀yin ni ẹ fà á mọ́ra yín ẹ̀yin yín lọ́rọ̀ ohun tí mò ń sọ fún ìmùnú ìpè àgbẹ̀méjì nílé ọkọ àtọ́jú ọkọ ìyá ìyàwó tuntun ẹ pẹ̀lẹ́ ẹ káàbọ̀ o ẹ kúrin mo kàn fẹ́ kó mọ̀ ṣe pàṣẹ káàbìnà yálé àjà níbẹ̀ fún ìyàwó tó bá bẹ́. ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ mi fẹ́ sọ ni kọ́ ọ̀pọ̀ wájà yé dà ó. báyìí nínú ọdí sọ̀rọ̀ tó dáa. ìyá mi yọ bẹ́ẹ̀ ni ọdí sọ̀rọ̀ tó dáa. Bálẹ̀ mi. Ọkà àbùkù tó a ṣe o. Àmú wọlé. Ẹ ẹ rẹ padà balẹ̀ bá bàbá. Àbíkẹ́ ni ó bá ń bẹ̀. Ẹ rẹ padà balẹ̀ ìyàwó wọlé wá. Ilé ilé rẹ. Nǹkan dààmú ẹ̀. Bá dé yẹn. Àlàfẹ́ ò káyè. Ọmọ àwọn kan àbùkù bẹ́ẹ̀. Àwọn irú ni ọ̀nà ìmọ̀ àgbàdo mímì tí ń fẹ́ ní gbọ̀ngbọ̀n sọ fún ọ náà pé ní ó fẹ́ bí ilé àwọn wọn kiri ní fẹ́ bí ilé wọn. mo ti rọ́pò yìí. n bá ní ọ bá ń èmi tí mo mọ̀ bàtí ń bọ̀ mo ka kú rẹ̀ ni. n tó ṣe yí kú ni o. Ah, n wẹ̀ tó gbọ́dọ̀ wá káwọn olè ń kéde kọ́ adó di o. mo mọ̀ bá a pàdé mu ọtí tó o rè é máa gbọ́ ṣèlú àwọn ẹni máa ń ọlọ́run ti fún àti àbí kẹ́lí lọ bá sọ̀rọ̀ tí o bá fẹ́ ka òdòwú rẹ pọ̀ ẹ̀yin òbí mi òdòwú rẹ pọ̀ báńkì ẹ wọ ẹ̀ ní sẹ́rí pẹ̀lú báńkì sí lóde.